هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أمة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أركف لغبا أترى لك كلغبا أترى جنجة الله fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn alẹ́ anabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà anabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùdójọ́ anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà. ẹ̀rí alámọ̀rí tí à ń gbéyàwó lọ èyí ti yẹ sí pé a fẹ́ so ẹnu gbogbo ẹ̀ papọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ al-uzru bil jahl ọ̀rọ̀ nípa wípé ká fún yàn ní àwíjàre aláìmọ̀kan lórí àwọn nǹkan tó bá ṣe tí ó da nínú ṣẹ̀ríà ọlọ́ọ̀ba nǹkan tó bá ṣe tí ò da nínú ẹ̀sìn ọlọ́run ọba káwọ́ òye sí àyìnbá kan káṣí torí báyìí kágbédájọ́ kù lórí ẹni tó yẹ kágbédájọ́ lé lórí nítorí pé àárín gẹ́gẹ́ bíi pé àyìnbá kan rinlẹ̀ fún kò nímọ̀ nípa nǹkan tó ṣe nínú ẹ̀sìn kò nímọ̀ nípa ìjáburú ẹ̀ kò nímọ̀ nípa àìtọ́ ẹ̀ eléyìí tó yẹ pé a ti ń gbé àwọn ẹ̀rí yẹ̀wò lórí ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Insha Allah Ta'ala abẹ́ sọ àwọn ọ̀rọ̀ náà lẹ́nu papọ̀ tó jẹ́ sí pé a fi mọ báwo ni a ṣe ń lò pẹ̀lú àìmọ̀kan nínú Islam ǹjẹ́ gbogbo ohun tí àwọn èèyàn bá pè láìmọ̀kan náà ní àìmọ̀kan ìjẹ́ gbogbo ẹni tí ó bá sọ ìpadà ìmọ̀kan lòun òun náà ni ṣẹ̀ríà gba ìpadà ìmọ̀kan ni ìjẹ́ gbogbo ààyè gbogbo èèyàn gbogbo agbègbè gbogbo ìlú òun náà láti máa fi àìmọ̀kan rẹ̀ fún yàn gbogbo àwọn eléyìí òun náà nìkan ti yàtọ̀nà sí pẹ̀lú gbọ́lọ́wọ́n ba ní ìparí ọ̀rọ̀ al-udhr ilé tí a ti ń bá bọ̀ láti àsìkò díẹ̀ sẹ́yìn. Naam ya ikhwanana ọ̀rọ̀ al-'izr bil-jahl ọ̀rọ̀ kan tó jásí pé ó wúwo gan nínú ẹ̀sìn. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa gbẹ́dájọ́ léèyàn lórí ó gbúdọ̀ máa ọ̀rọ̀ tí a ń sọ yìí ó gbúdọ̀ gbàgbọ́ yẹn e dáadáa kó mọ bí kìtàbù wa sunna bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ nǹkan wọ̀nyí kódà mọ bí àwọn àfáà sunna bọ́ ṣe máa ń rìn lórí ẹ̀rí nípa àwọn àlámọ̀rí yìí síwájú kó tó máa gbé ìdájọ́ léèyàn lórí gbogbo ẹnikẹ́ni tí ó bá mọ àlámọ̀rí yìí tó bá ń gbẹ́dájọ́ léèyàn lórí irú ẹni báyìí aláṣejù èèyàn ni ẹni tí ń jẹ́jẹ́ tọ́lọ́run bá lè tẹ̀lé òun rán ni síwájú kíyàn tó lè pèèyàn ní káfìrí àbí síwájú kíyàn tó lè pèèyàn ní oníbídà àbí síwájú kíyàn tó pèèyàn ní ẹlẹ́ṣẹ̀ fásik síwájú kíyàn tó gbé àwọn ìdájọ́ ilé yàn lórí àwọn nǹkan kan ń bẹ tí a gbọ́dọ̀ wòye sí àwọn kankan mẹ́ta gbọ́dọ̀ fojú ìfọ́síwẹ́wẹ́ ojú tó kúnná ojú jìnlẹ̀ tá a gbọ́dọ̀ fi wò ó síwájú ká tó máa gbẹ́dájọ́ léèyàn lórí àti ń gbẹ́dájọ́ ìsìláàmù léèyàn lórí pẹ̀lú hamasa pẹ̀lú gbónára pẹ̀lú tara àti ń fi gbẹ́dájọ́ léèyàn lórí kódà kọjá pẹ́ ni ẹ ti kúfùrù kódà wáyé pé ní ẹ ṣe kèfèrí abẹ́ni ẹ sọ̀rọ̀ kèfèrí àbó ṣiṣẹ́ ẹbọ àbó ṣe ọ sọ̀rọ̀ ẹbọ. àníjẹ́ kára ta wá tayọ àlà tàbí sáré wá gbẹdàjọ ni lórí ọlọ́run wa àdìkẹ́ gbé àwọn mẹ́jẹ̀mú kàkalẹ̀ tọ́lọ́run wa àdìkẹ́ láyé ká wò síwájú ká tó gbẹdàjọ léèyàn lórí. nínú ẹ̀ ni illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman agbọ́dọ̀ wo sékèjì kí wọ́n jẹ́ nìyí ń pa ni sékèjì mú kọ́rọ̀ ṣé kò ń sẹ́ni tá a jẹ́ nípa ni. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ṣé kì í ṣẹni tó gbàgbé ni ṣé kì í ṣẹni tó ṣàṣìṣe ni gbogbo àwọn eléyìí báyìí òun náà ni ọlọ́run bá àdìkẹ́ ní káwó bákan náà ṣé kì jáhìlú ni. تلقي وما كنا معذبين حتى نبعث رسولا ذلك بأن الله لم يكن مهلك القرى بظلم وأهلها غافلون ذلك بأن الله لم يكن مهلك القرى بظلم وأهلها غافلون بقوة وليبا يا الله بالك أنك أو سوكو انسياني تيو eléyìí ń pè ní alimọta awel ṣé kò ń ṣe ẹni lẹ́yìn tawil tó sì àyàtú tó sì àdìsí gbọ́yé tọ́wọ́ fà tó fi jẹ́ pé àsìgbọ́ àyà àbí àsìgbọ́ àdìs olófin mú dájọ́ wa gbogbo àwọn eléyìí báyìí la ní láti wò dáadáa síwájú kí a tó lè gbé dájọ́ lé lórí tó fi jẹ́ pé ó rinlẹ̀ nínú manhajú àwọn arìsúnà jamaa yìí pé laysa kullu man waqa'a fil kufri waqa'a al kufru kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó bá kó sínú iṣẹ́ kúfúrú àbọ̀rọ̀ kúfúrú òun náà ló ń di kèfèrí òun náà ni kúfúrú máa ṣẹlẹ̀ lé lórí kò ń ṣe gbogbo ẹni tó bá ṣe kúfúrú ni kúfúrú máa ṣẹlẹ̀ lórí. ليس كل من وقع في الكفر وقع الكفر عليه وليس كل من وقع في البدعة وقعت البدعة عليه kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó bá kó sínú bídà náà ló ní bídà laysa kullu man ibtada'a mubtadi'un kìí ṣe gbogbo àtọ́bàṣe bídíà ló ń bídíà. wa laysa kullu man fasaqa bi fasiqin kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kòkì òun náà ní jẹ́ kòkì. ẹ sọ ó ní àwọn gọ̀wáàbí kọ̀ ó ní àwọn òfin èyí tó yẹ sí pé ọlọ́run ọba àdìkẹ́lá ní kí á ṣe àgbéyẹ̀wò ẹ̀ síwájú kí á tó gbé ìdájọ́ léèyàn lórí lórí bá ní sí. náà mo fẹ́ kí a lo síra yìí ẹ̀rọ̀dìdòl jahal ẹ̀rọ̀dìdòl jahal òun náà ni síra yìí ni mo fẹ́ kí a fi ṣe àlàyé ìparí lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí torí pé tíra yìí wọ́n dídì kọ odidi tíra yìí more than six hundred pages more, more than six hundred síra tó lé ní ewéèwé ọgọ́rùn-ún mẹ́fà òun ni wọ́n ohun tó lé ní ewéèwé ọgọ́rùn-ún mẹ́fà ni wọ́n kọ lórí ọ̀rọ̀ aljahal ọ̀rọ̀ nípa ìmọ̀kan ìdájọ́ ṣẹ̀ríà lórí ẹ̀ kí ló ń pè láìmọ̀kan gan àti pé báwo ni ṣẹ̀ríà ṣe ń lò pẹ̀lú àwọn aláìmọ̀kan àti pé ta ni a gba ìmọ̀kan rinlẹ̀ fún ta là nípa ìmọ̀kan rinlẹ̀ fún. ní tí wọ́n kọ lórí ẹ̀ àfáà yìí abul ula rashid ibnu ibnu abil ula abul ula rashid ibnu abil ula àwọn ni wọ́n kọ tírà náà àfáwà sheikh salih al-fawzan rahmatulahu ta'ala hafizahullahu ta'ala wa ra'ah wa matta bi ilumih àfáwà àfáàgbà yìí wọ́n buwọ́lùwé náà lẹ́yìn tí wọ́n gbé yẹ̀wò látòkè délẹ̀ tí wọ́n kà á tí wọ́n wò ó dáadáa wọ́n wò fínífíní wọ́n buwọ́lù wẹ́ náà pé tíra tó dáa ni tí gbogbo wa lè máa kà tó wà níbàámu sí ojú ọ̀nà àwọn sálàf tó wà níbàámu sí orí àkídà ahlu sunnati wal jamaa àwọn náà buwọ́lù tíra náà pé tíra náà kọ́ o àwọn ti gbé yẹ̀wò látòkè délẹ̀ àwọn sì rí pé gbogbo ń tọ́wọ́ àánú náà ó ṣe déédéé ó ṣe dọ́gbandọ́gba ó ṣe kòǹgẹ́ sí ojú ọ̀nà ahlu sunnah wal jamaa wọ́n nítorí bẹ́ẹ̀ kálọ̀ wọ́n ní kò séwu bẹ́ẹ̀. tòtí àná mo fẹ́ kí a ṣe àwọn àgbéyẹ̀wò àwọn pages kan bẹ́ẹ̀ tó ní ṣe pẹ̀lú nǹkan tí a fẹ́ ṣàlàyé nípa rẹ̀ yìí. tábàlọ́ wo láti page twenty six nínú tíra náà so tábàlọ́ wo page twenty six a bá àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí a bá ń bẹ̀. mo ní tíra yẹn wọ́n pè ní ẹ̀rí jahal. للشيخ أبي العلا بن راشد أبي العلا تبروا في التجسيس ولو مما قرره العلماء أن الجهل لا يكون عذرا مطلقا وإلا كان خيرا من العلم قال الشافعي رحمه الله تعالى لو عبر الجاهل لأجل جهله لكان الجهل خيرا من العلم إذ كان كان يحط عن العبد أعباء التكليف ويريح قلبه من ضروب التعنيف فلا حجة للعبد في جهله الحكم بعد التبليغ والتمكين لئلا يكون للناس على الله حجة بعد الرسل كما لو ذكر المنثور في القواعد للزركشي أبا ورسول الله نعم wọ́n ní nǹkan tí àwọn afa wà mimma qarrarahu al-ulama nínú nǹkan tí nílẹ̀. àwọn afa sunna ridwanullahi rahimahumullahu ajma'in wa hafizallahu ahya'ahu kọ́lọ́ ọba àdékẹ́lá kọ́ bá kí àwọn tó ti kú nù wọn kọ́lọ́ ọba àdékẹ́lá kọ́ yẹ bá wa sọ àwọn tí wọ́n ṣẹ́kù kọ́lọ́ ọba kọ́ bá wa sọ wọn lórí ẹ̀sìn kọ́lọ́n má jẹ́ kí wọ́n kú lójú ọ̀nà anabi sallallahu alayhi wa sallam àtàwọn àtàwọn náà alala ilaha illallah. àwọn àfáà sunna lẹ́yìn tí wọ́n ṣe àgbéyẹ̀wò gbogbo àwọn ẹ̀rí tó wá nínú alukur'an tí wọ́n kó owó ẹjọ́ wọ́n gbé sọ́tún wọ́n gbé sósì àwọn ẹ̀rí tó wá lẹ́yọ kọ̀ọ̀kan eléyìí báyìí yọ̀dà bíi pélé báyìí bẹ́ẹ̀rí báyìí eléyìí báyìí náà tó wí nǹkan báyìí eléyìí náà tó wí nǹkan báyìí bó ṣe wá nu hadithu yìí tó wá náà ya Qur'ani yìí àwọn àdájọ́ báyìí àwọn àdájọ́ báyìí lámà lámà rí nígbà tó jẹ́ sí pé gbogbo àwọn ẹ̀rí tó bá wá tó bá rìn lẹ́rẹ́ la gbọ́dọ̀ lò àwọn àfáà sọ pé yẹ ìmáàlù dalil awla min ihmalihi kí á lo gbogbo àwọn ẹ̀rí ká lo ẹ̀rí tó wá gbogbo ẹ̀rí tó bá wá ká lo gbogbo ẹ̀ ká fi ṣiṣẹ́ ṣe ká má lo apá kan tì òun ló lóore ju ká pé kí yóò ká pa ẹ̀rí tí ká mẹ́lò lọ. wọ́n ní i'malu dalil awla min ihmalihi. nígbà tó yẹ sí pé a ní rẹ́lẹ̀ apákan kájá apákan sí a sì ní pa apákan gbọ́ka apákan jù sílẹ̀. afatu'minuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd. فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون agbọ́dọ̀ gba apá kan tí ká fi apá kan lẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣerú eléyìí báyìí tó yẹ pé apá kan tó bá fẹ́nu ẹ̀ mu nítorí ìdájọ́ tó fẹ́ gbé kalẹ̀ àwọn ilé ìsọwọ́ bá fẹ́ràn ẹ̀mú nìkan ní lò àwọn àyókù tí ọba ti bá fẹ́ràn ẹ̀mú yóò pàtì irú ẹni báyìí onífẹ̀ẹ́nú èèyàn ni gbogbo ẹ̀rí tó wáwá pátápátá la gbọ́dọ̀ lò la gbọ́dọ̀ wòye sí la gbọ́dọ̀ gbéyàwó gbogbo ẹ̀ láti gbọ́dọ̀ lò agbọ́dọ̀ pápá kan sì ká lo apá kan ṣùgbọ́n táwọn àfa tí wọ́n gbé àtọ́sí àgbéyẹ̀wò àwọn ẹ̀rí wọ̀nyí wọ́n sì nírú ẹni báyìí ọ̀dọ̀mọ̀ná aláìmọ̀kan náà sì ni a sì rẹ́ni tó kó sílẹ̀ kèfèrí wọ́n ní torí wọ́n ní tó ń ti bẹ́ẹ̀ wọ́n ní kò dọ̀mọ̀ná kò di kèfèrí òun náà ọ̀rọ̀ kèfèrí ló dẹ̀ sọ iṣẹ́ kèfèrí lòun náà sọ ló ṣe èyí ṣe kí ló fà á tó fi já sí ẹni tó yẹ pé tó fi já pé ẹni alákọ̀ọ́kọ́ dọ̀mọ̀ná tẹ́ni ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ̀mọ̀ná kí ló fà á pẹ̀lú àwọn afá àti wá bẹ̀rẹ̀ sí máa gbé àwọn ẹ̀rí yẹn wò lẹ́yọ kọ̀ọ̀kan áà ah, kí n tọ́ fàṣẹ ní ìlélẹ́ yìí. a jẹ́ pé tá a bá ti rírú èèyàn tó jẹ́ sí pé irú nǹkan tí ń bẹ lára ẹni yìí bá ń bẹ lára tiẹ̀ náà kódà kó jẹ́ sí pé ó láláì màkà lòun irú ẹni báyìí ń kọ́ o kèfèrí ní ọmọ jẹ́. àmọ́ tó bá yẹ pé tẹni tí òun náà já láì màkà yìí tóun náà sọ̀rọ̀ kèfèrí àbójútẹ́ kèfèrí tí ò torí ẹ̀dọ́ máa tí ò torí ẹ̀jáde kó nú ẹ̀sìn yìí tá a bá ti rírun nǹkan yẹn ní ti ń bẹ lára tiẹ̀ tí ò fi dọmọ náà tí ò jáde kó inú ẹ̀sìn tá a bá ti lára ẹni yìí náà a jẹ́ pé òun náà tó ń ti ní tóun náà ṣe kò ní máa jẹ́ kéfìrí. tó pé ìgbà míì ẹ̀rọ àwọn ẹ̀rí kan tó sọ pé ah, àwọn èèyàn kan dọmọ náà wọ́n sà wọ́n sẹ́bà wọ́n sà wọ́n sẹ́bà yìí. kẹ́yìn ó sì máa rò pé ah, aláìmọ̀kan ni wọ́n tó ti bẹ́ẹ̀ wọ́n mú gẹ́gẹ́ bí àwíjàre fún wọn. ẹ̀ ilé báyìí làwọn afa gbé yẹ̀wò wa mimma qarrarahu al-ulama nínú kẹta àwọn afa wa fi rinlẹ̀ lẹ́yìn àgbéyẹ̀wò ẹ̀rí sọ́tún sósì ẹ̀rí pati mẹ́rin wa náà lórí àwọn pé a rí àwọn tí wọ́n sọ̀rọ̀ kúfùrù kó ibà nìsín lásìkò anabi sallallahu alaihi wasallam tó ìjẹsìkè tó ń ti bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ọba ìsìlámù wọn jẹ́ tó ń ti bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ògbédàjọ fún wọn di kèfèrí lé wọn lórí àti máwọn ẹ̀rí yẹn wá ní jẹjọ. nínú àwọn nǹkan táwọn afáwọn fi rinlẹ̀ anàjáhàlà láyà kúlù ẹ̀dùrọ̀ mọ́tòlákọ̀ òun náà ni pé àyèmọ̀ká àyèmọ̀ká wọ́n ní kò ní máa jẹ́ àwíjàre ní gbogbo gbà o. àkànní júlẹ̀ bọ́rọ̀ gidi wípé aláìmọ̀ká ni aláìmọ̀ká ni kọ́ máa jẹ́ sí pé àyèmọ̀ká àyèmọ̀ká ní gbogbo gbà lámàfi wá ṣe àwíjàre. wọ́n ní àlìjáhàlú láyé udran mutlaqan wọ́n ní ní gbogbo ìgbàkọ́ ni àyìnmàkà máa ń jẹ́ ẹ̀rí gbogbo ìgbàkọ́ ni àyìnmàkà máa ń jẹ́ àwíjàre fún wà ilá wọ́n ní tí ọba rí bẹ́ẹ̀ tí ọba lọ rí báyìí ni gbogbo gbàlà máa jẹ́ àwíjàre fún kúrò níbi pé kéèyàn máa

kí ẹ̀kú wa máa wà á màmá gan láì pé nǹkan nǹkan ni wọ́n máa mú àlà ó dàbí wọ́n máa sọ pé pé ọba máa sọ lọ́nu gbóná ẹ̀ ní títí ìdábì ní mà á pé àìmọ̀ kẹ́gẹ́ ti wá lóore jùmọ̀ lọ́nu torí pé ìmọ̀ máa jẹ́ pé nígbà pé ẹ̀wọ́ spẹ̀ráàtì fún ààrẹ ni mọ́ wá jẹ́nu gbà yẹn. qala Shafi'i rahimahullah alimamu Shafi'i kọ́lọ̀ bá kọ́ bá kẹ́ wọ́n sọ pé law udira al-jahilu li ajli jahlihi wọ́n ní tọ́ba jẹ́ sí pé gbogbo ìgbà náà ni tọ́ba yẹ pé à ń fún aláìmọ̀kan à ń fún láwùjáre nítorí àìmọ̀kan rẹ̀ làkàrẹ̀ jáàlù khayran minal ilmi àjẹ́ sí pé àìmọ̀kan gan ó tún wá lóore jùmọ̀ lọ́nìyẹn o. ìfìkànnà yẹ sọ tó àìrìnlá bí àìbá tẹ̀kìlì nítorí pé àìmọ̀kan yóò máa gbé kúrò fún èèyàn ẹrù ilá ẹ̀sìn bọ̀yàn lọ́rùn àìmọ̀kan sọ̀kalẹ̀ kúrò lórí yàn àti òkúkú mọ̀ gbogbo ẹrù pé ọlọ́run ní kó ṣe kíní kan gbogbo ẹ̀ àìmọ̀kan bá sọ kalẹ̀ ẹ̀ sọ pé àìmọ̀kan rán yẹn lẹ́rù àìmọ̀kan dá lábàárù nìyẹn wọ́n ní wàyúrí ìṣòkọ́lìbàhù wọ́n ní bákan náà àìmọ̀kan yóò máa fi ẹ̀mí èèyàn balẹ̀ yóò máa mú ẹ̀mí èèyàn nísìnyí èèyàn yóò wulẹ̀ páyà kankan mọ́ ṣé báyìí ní sẹ́ àìmọ̀kan ó ṣe kí ni o yóò yóò fi ẹ̀mí yẹn balẹ̀ kúrò níbi wàhálà wọ́n ní àyùmọ̀kan wàyòrí ìfọ̀kànbáhùn mi dùrú bíi tààní gbogbo wàhálà kankankan bó o ṣe léyìí eléyìí ogun mọ̀ súnmọ́tọ̀ ogun bó o ṣe kinní kan wọ́n ní bó o ṣe léyìí ọwọ́ náà ẹ̀ bó o ṣe léyìí kinní kan àyùmọ̀kọ́ kúkú gbẹgbẹ kó kú ẹkú yẹ pé nígbà tá a bá ti mọ̀ ọlọ́run òkú ní wá so ẹ̀ ṣẹ̀ mọ̀ wulẹ̀ ṣe wá sí ládùúgbò tiwa ẹ má dá wàhálà ẹsẹ Ọlọ́run ewu ewé ẹfẹ kó àwọn ọ̀rẹ́ ni táà bá ti mọ kan wọn ní kò sí wàhálà wọn ní bẹyàn bá ti ma wọn ní kò sí yá ewu tó wà ní ogun ma àwọn ọbẹ mọ ẹja kú láì màkan kálí bá ṣe kí ni kòkú ní bẹ́ẹ̀ mà kí gbogbo ẹrù wàhálà mọ̀tìmọ́tọ̀ yìí kó lè kú lóru wa kó lè kú lọ́rùn wa ìmọ̀mù jáfe níbi òjò rí nìyẹn o. fala hujjata lil fi jahlihi al-hukma ba'da at-tabligh wa at-tamkin wọ́n kò sí ẹ̀rí fẹ́ni kankan kò sí ẹ̀rí bẹ́ẹ̀ni kankan lórí àyùmọ̀kan rẹ̀ nípa ìdájọ́ ìdájọ́ ẹ̀sìn báyìí tabligh lẹ́yìn tí wọ́n ti mú iṣẹ́ dògóńgó watamkin lẹ́yìn tí wọ́n ti fi ìdí ẹ̀sìn múlẹ̀ kò sí àyùmọ̀kan kò sí tẹ́nìkan lórí pálá ìmọ̀kan lòún máa o bọ́ọ̀ bá rí pálá ìmọ̀kan ni ó jẹ ìyà torí pé ó ti rọrùn fún ọ láti lọ wádìí ẹ̀sìn ọlọ́run ọba ó màmá má wádìí ẹ̀sìn ọlọ́run ọba torí kò ní kan ṣe ni kò fẹ́ sẹ̀sìn ọlọ́run so wọn èyí gba irun gẹ́gẹ́ bí àìmọ̀kan. wọ́n ní allah yakuna lè ná sí àlọ́wọ́ tó bá dàrú sùn kó má bàa sí ẹ̀rí fún àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run ọba káwọn má bàa rí ẹ̀rí lọ́lọ́run ọba lórí lẹ́yìn tọ́lọ́run ọba nígbà tí gbàwọ̀n jíjẹ́ dìde ni ọ̀rọ̀ yìí á bá nínú al-Mansur fil abambẹ naam wọn bọrọ náà lọ wọn wà kọrọkọ rọkọlù ẹmẹ bẹẹna jahli muslim bi ahkami islam fi dari islam àwọn àfáà sunna wọn sì yàtọ̀ wọn sì yàtọ̀ láàrin àyìnmọkẹ mùsùlùmí sí àwọn ìdájọ́ islam. islam

àbí ńlọrin ní ẹ̀yìn ní ọmọ pé zina ọ̀dà ọmọ pé zina ọ̀dà ọmọ pọ́tì ọ̀dà ńlọrin yọrọ o so àwọn àfa sì yàtọ̀ láàrin ẹni tó yẹ kí ó ń gbénùlù Islam ṣé báyìí nìyí ṣé àyìnmàkan tí yóò máa rìnlẹ̀ fún ẹni báyìí náà àbí kò ní rìnlẹ̀ fún wọ́n sì yàtọ̀ láàrin ẹ̀ àtẹni tó yẹ kí ó ń gbé dárul harb ẹni tó yẹ kí ó ń gbélu àwọn kèfèrí tí wọ́n ti ń gbógun ti ẹ̀sìn ìlú tí ètò Islam ló ń gbé àwọn àfáà sí àtọ̀ láàrin àwọn méjèèjì pé tá a bá ti gba ilé gẹ́gẹ́ bí aláìmọ̀kan nítorí pé ibi tó wà kò sí àyè láti jẹ́ kí ẹ̀sìn tàkà ń bẹ̀ wọ́n ń gbógun tẹ̀sìn a lè fi a lè gbà fún ẹni tó yẹ kó ń gbé nínú tó yẹ kó Islam fọ́n ká ń bẹ̀. àwọn àfáà sí àtọ̀ láàrin gbogbo àwọn nǹkan wọ̀nyí. naam wọ́n ní wàkọ̀dé fárọ́kọ̀ lè lẹ́mọ bẹ́ẹ̀ jáde muslim bí ahkam islam fi dáàbì islam falam yà ẹ̀tẹ̀dì rúhù ẹ̀dọ̀n wọ́n wọ́n gba ìmọ̀ kan ní àwíjàre lórí gbogbo ẹnikẹ́ni tí bá ń gbé ìlú tí islam tàn ká mẹ́ ò ń gbé agbègbè tó yẹ pé islam fọ́n ká mẹ́ wọ́n gba ìmọ̀ gẹ́gẹ́ bí àwíjàre fúnra ẹni bẹ́ẹ̀ bí khilafi jahlihi fi dáàbì harf yàtọ̀ fún ẹ lọ́yẹ́ pé ìlú àwọn kèfèrí ló ń gbé ìlú tó yẹ wọ́n ń ja ìsìláàmù lógún bẹ́ẹ̀ ni kò rọrùn láti fọ́n ìsìláàmù ká níbi ìlú náà wọ́n ní ẹni tí bá ń gbèrú àwọn ìlú méjèèjì wọ́n yàtọ̀tọ̀ síra wọn àwọn àfọwọ́ máa mú àyìnbá kan fún ẹni tó ń gbé ìlú tí ìsìláàmù tàkàmbẹ̀ tó jẹ́ ìlú àwọn ọ̀tá ìsìláàmù in tí wọn ní mú láyìnbá kan fẹ́ni tó ń gbèlú ìsìláàmù fa innahu yu'tabaru udran ala tafsir ẹni tí wọ́n ń gbé dárul harb a máa gba àìmọ̀kan rẹ̀ gẹ́gẹ́ bí àwíjàre pẹ̀lú fọ́súwẹ́wẹ́ kìí ṣe pé gbogbo àìmọ̀kan lòun náà lè mú wá tágbà ó ní fọ́súwẹ́wẹ́. وذلك لأن دار الإسلام محل لشهرة الأحكام wọ́n tọ́pọ̀ ni pé ìlú Islam محل لشهرة الأحكام wọ́n ní ààyè kan ló jẹ́ fún ìgbajúmọ̀ àwọn ìdájọ́ Islam àwọn àdájọ́ islam yóò gbajúmọ̀ nínú islam abẹ́ẹ̀kọ́ ni ìlàbí ń pè nínú islam torí pé ìlú tí àyè gba ẹ̀sìn ń bẹ̀rẹ̀ ẹ̀sìn ó rárá nàtán àwọn àdájọ́ islam ó gbajúmọ̀ nínú ìlú náà bìsìláàfi dáàrí ìṣàrò yàtọ̀ fún ìlú kèfèrí tó ń ja islam lógun tó ẹ pé kódà àti ti dáwà gan ọ̀ràn ni ó tiẹ̀ lé rí ẹni tí ọkọ̀ ẹlẹ́sìn bẹ́ẹ̀ tó ó yàtọ̀ síra wọn. wọ́n nípa innaha laysat mahalla li shurati ahkam al-islam eléyìí báyìí wọ́n ní kìí sí ààyè tí ó kìí sí ààyè tí ó gba ẹ̀sìn láyè láti fi kí àwọn ìdájọ́ Islam kó fọ́ká mẹ́. وقال العلماء ولأن دار الحرب ليست بمحل استفاضة آه ليس بمحل استفاضة بأحكام الإسلام wọ́n ní kèésì wọ́n ní ìlú àwọn kèfèrí tó ti gbógun ti Islam kìí ṣe àyè ibi tí ìdájọ́ islam ti lè máa flow. naam فيعتبر الجاهل بالخطاب عذرا لأنه غير مقصر في طلب الدليل ونرو أي باي أي مكان àgbà gẹ́gẹ́ bí àwíjàre fún yà wọ́n nítorí pé ẹni tó wà nínú ìlú náà kìí ta láṣẹ ètò níbi ìwá ẹ̀rí kìí ṣe aláṣetò kìí ṣe tó jókòó lẹ̀ tẹ́tẹ́rẹ́ tí wọ́n ń kéde ẹ̀sìn ọlọ́run ọba tí gbogbo ìdájọ́ ọlọ́run tó jókòó sí pàtà látàárọ̀ dilẹ̀ sú tó jókòó sọjà tuntun àbójókòó sádùgbò wọn náà ní ntagi odò sádùgbò wọn ní ntẹja sádùgbò wọn kọ̀ wá bí ó ma ọba ká ní ẹni báyìí ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ báyìí òun tiẹ̀ kò ṣe kò sàṣètò níbi máa wá ẹ̀rí báyìí kò rí ni kò rí ni kò rẹ́ni tí ó kọ kò gbogbo agbára ló sà kò rí àyè ibi tí yóò ti máa ẹ̀sìn nítorí pé ìlú tó wà ìlú tó yẹ pé àyè gba ìsìláàmù bẹ́ẹ̀ ni. wọ́n ní wà ìnàmà já àjáhìlú min qibali khafa'i dalil fi nafsihi haythu lam yashtahir fi dari halbi بسبب انقطاع التبليغ عنه وني أي مكان أو lábala wípé ẹ̀rí pamọ́ fún ni ẹ̀rí ló pamọ́ ṣé bá rí sí wọ́n ní nítorí pé ẹ̀rí yìí kò hàn nílùú tó ń gbé nítorí sábàbí pé ìfọ́ ẹ̀sìn ọlọ́run ọba ká ìmẹ́sìn ọlọ́run ọba ìmẹ́sìn ọlọ́run ọba lógóńgó ó ti gé ó gé fún wọn wọn à rí ẹni tí ó jíṣẹ́ ọlọ́run ọba fún wọn wọn rẹni tí ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nítorí pé ìlú tán wà ìlú ọ̀tá ìsìláàmù ni tó yẹ kí wọn gba ìsìláàmù láàyè rárá kì kí ìsìláàmù gbé rí bẹ́ẹ̀. وقد نقل الزحيلي عن الفقهاء عن الفقهاء قولهم لأن دار الحرب ليس بمحل ليست بمحل بمحل لشهرة الأحكام والعلم بها wọ́n ní àfáwà az-Zuhayli wọ́n gbé ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa fíkì wá wọ́n ní li anna dara al-harbi laysat bi mahallin li shuhrati al-ahkam wọ́n ní tó pé ìlú tí èdè ìlú islam kìí ṣe àyè tí àwọn ìdájọ́ islam ti lè hàn kìí àwọn àyè tí ìmọ̀ ti lè fọ́nká kìí àwọn àyè tí ìmọ̀ ti lè fọ́nká nìyẹn. eléyìí báyìí tabalawó ní tíra àwárídò àhàlíyà á ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀. عوارض الأهلية أوقني عوارض عوارض الأهلية نظرية نظرية ضرورية أو نظرية ضرورة ضرورة الشرعية لوهبة قالوا ترانا عوارض الأهلية نظرية الضرورة الشرعية لوهبة الزهيلي سؤال sọ àbá ọ̀rọ̀ tí نعم ń sọ هذا العرض الموجز لمعاني الجهل لغة واصطلاحا وكذلك الأحوال التي تحدث فيها الفقهاء عن الجهل باعتباره عذرا وباعتباره ليس بعذر يتضح لنا أن مسألة الجهل واعتباره من الأعذار تكتنفها عدة أمور لا بد من ملاحظتها wọ́n ní lẹ́yìn tá a ti kó àwọn ṣókí ọ̀rọ̀ wá fún ìtumọ̀ jahlu nínú èdè àti nínú lílo àwọn olùmọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn wọ́n ní bákan náà lẹ́yìn náà tá a ti kó àwọn ṣesí tí àwọn afa ti sọ̀rọ̀ táwọn afa al-fuqaha tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ wá nípa àyìnmọ̀kan ní abala ìwòye sí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí àwíjàre àbí ká má wòye sí gẹ́gẹ́ bí àwíjàre wọ́n láwọn nǹkan wọ̀nyí ó kílíà sí wa. wọ́n ní àwọn tí ó kílíà sí wa ni pé ọ̀rọ̀ nípa aljahlu káwòye sí gẹ́gẹ́ bí àwíjàre wọ́n ní àwọn àlámọ̀rí kan lákìyèsí níbẹ̀ àwọn àlámọ̀rí náà lélẹ́yìí àwọn náà ti àwọn nǹkan tán láti gbéyàwó lélẹ́yìí báyìí ká tó lè sọ pé àwòye sí ẹgẹ́ bí aláìmọ̀kan àbá àníwòye sí ẹgẹ́ bí aláìmọ̀kan ǹjẹ́ aláìmọ̀kan lẹ́ni àbí kò ń sa aláìmọ̀kan alákọ̀ọ́kọ́ naw'iyatul mas'alati majhula ẹja máa dé alákọ̀ọ́kọ́ ń ta ní láti wò nípa téèyàn bá kó sí àbí nǹkan téèyàn bá ṣe sáfà ìmọ̀kànrinlẹ̀ fún àbáyé nípa ìmọ̀kànrinlẹ̀ fún àkọ́kọ́ wo naw'iyatul mas'alati majhula irú ọ̀rọ̀ ẹ̀sìn wo ló sá ìmọ̀kan nípa rẹ̀ náà naw'iyatul mas'alati al-majhula irú ọ̀rọ̀ ẹ̀sìn wo gan ló sáyé màkàn nípa rẹ̀ ma'lumatu min ad-din bid-darura ṣé àwọn àlámàrí tó jẹ́ ti wípé a ti mọ̀ pé lára ẹ̀sìn lọ́wà ni am ghayru ma'luma àbáwọn àlámàrí tó jẹ́ pé ìyẹn lè mọ̀ kọ́ wà lára ẹ̀sìn àwọn àwọn àlámàrí tí èyẹ lè sọ pé òun sáyé màkàn nípa rẹ̀ afẹ́ mọ̀rú àwọn àlámàrí náà ọ̀nà méjì ló pín sí alákọ̀ọ́kọ́ à ń pè kan ní al-umuru al-ma'lumatu min ad-dini bid-darura àwọn alámọ̀rí kan tó yá sí pé gbogbo èèyàn ló ti mọ̀ wípé nǹkan pè ní ìsìláàmù gẹ́gẹ́ lélẹ́yìn tí wọ́n bá ní ọmọ pé nǹkan pè ní ìsìláàmù nìyẹn tó bá lọ́ọ̀mọ para ìsìláàmù nìyẹn á bí ọlẹ́yìn pé kí wá ní sẹ́sì ìsìláàmù ní ọmọ ṣe gan tí ìsìláàmù ní roko ni nígbà tí yẹn bá lóun ọmọ pé ìrun lára ìsìláàmù ló wà ó lóun ọmọ ṣé ìsìláàmù wá ní ọmọ á ṣe kí ẹni à èmi ò mọ̀ pé àwẹ̀ gbígbà lára islam ló wà èmi ò mọ̀ pé kásin náà ọba lọ́kàn ṣoṣo ọ̀rọ̀ tawhid lára islam ló wà àwọn eléyìí báyìí náà ń pè ní al-umuru al-ma'lumatu min ad-dini bid-darura àwọn àlámọ̀rí tó yẹ pé gbogbo èèyàn ló ti mọ̀ pé inú islam ló wà nǹkan pè ní islam gangan nìyẹn nǹkan yẹn fi ń jẹ́ mùsùlùmí gan nìyẹn wọ́n nírú ṣerú bẹ́ẹ̀ ni èèyàn ṣerú nǹkan bẹ́ẹ̀ lẹ́rìn yìí sọ fún wọn mọ̀ ni àbí àwọn àlámọ̀dé tó ń pé kìí ṣe gbogbo èèyàn lọ́mọ̀ pa rẹ̀ sùn lọ́wọ́ ẹlòmíì lè mọ̀mọ̀ kó wà lára ẹ̀ sùn àwọn àlámọ̀dé kẹfẹ́ tó ń pé kìí ṣe gbogbo èèyàn lọ́mọ̀ pa rẹ̀ sùn lọ́wọ́ sọ àwọn ilé náà ń pè ní ghayru ma'lumati min tabali ma'lumatun min ad-din bid-darura ó ní pé yín téèyàn gbọ́dọ̀ ti mọ̀ pé ọ gbọ́dọ̀ ti mọ̀ pé lára ẹ̀sìn lélẹ̀ wa. darura ni ìmọ̀ rẹ̀ ilmun daruriyyun ìmọ̀ kan tó yẹ pé ọ gbọ́dọ̀ mọ̀ ni tó yẹ pé kò sẹ́ni kẹ̀kẹ́ tí ó sọ tí ó sá ìmọ̀ kan nípa rẹ̀ ìmọ̀ ọ̀ràn ni kó o ti mọ̀ pé lára ẹ̀sìn lélẹ̀ wa àwọn kan bẹ́tẹ́ kéèké o lè má mọ̀ pé lára ẹ̀sìn lọ́wà wọ́n ní irú àwọn nǹkan báyẹn á láti wòye síná irú èwo lẹni yìí táyì màkà nípa rẹ̀ nínú àwọn masá ìlú náà. ẹlẹ́ẹ̀kejì alimahalu lẹ́bi wákọ̀ àfi hìljáàlù ààyè wo ni àyèmàkà ti tẹ̀lẹ̀ ṣé ìlú ìsìláàmù ni ẹni yìí wà tó ń sọ nípa ìmàkà tó tọ́ sọ pé òun jálá ìmàkà ń bẹ̀ ni àbí ìlú tí èsè ìlú ìsìláàmù awòye sí irú àyè tí ẹni yìí ń gbé ẹni tó pèrè láláì màkà daru harbin am daru am daru islam aw okay daru harbi am da am daru islam wọ́n ní pé ìlú tí ó jẹ́ ìlú àwọn ọ̀tá ìsìláàmù lẹ́ni yìí wà ní tí wọ́n gba ìsìláàmù láàyè tá ń ja ìsìláàmù lógun lọ́wà ní àbí ìlú ìsìláàmù ló wà àfẹ́wòye sírú nǹkan báyẹn ó mi pé nǹkan ẹlẹ́ẹ̀kejì táwò síwájú ká tó gbédájọ́ léèyàn lórí àbí ká tó fi onílẹ̀ fún yàn pálá ìmọ̀kan ni àkọ́kọ́ worú masala wo irú alámàrí ẹ̀sìn wo lẹ́ni ẹja láìmọ̀kan pa rẹ̀ tí alámàrí ẹ̀sìn tó yẹ kí gbogbo èèyàn ti gbọ́dọ̀ mọ̀ pé lára ìsìláàmù ló wà ní àbálámàrí tó yẹ sí pé kìí ṣe gbogbo èèyàn lọ́mọ̀ pa rẹ̀ sí lọ́wọ́ àyàfi àwọn àfáà nìkan àwọn tó bá kéwú sámú tí wọ́n kéwú jinlẹ̀ ní wọ́n mọ̀ pé ah, ààyè bo lẹ́ni yìí ń gbé ẹni tó sọ pálá ìmọ̀kan lòun yìí bo ní ń gbé ṣé ìlú tó jẹ́ sí pé nǹkan ò lè pamọ́ sí níbẹ̀ ní ń gbé ni àbí ìlú tó jẹ́ pé nǹkan lè pamọ́ sí níbẹ̀. ẹlẹ́ẹ̀kẹta kaunul mas'alati mushtahira ìjẹ́ mas'ala ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yẹn tó lóun tá ìmọ̀kan parẹ̀ yẹn sọ̀rọ̀ tó gbajúmọ̀ ni. àwọn ghayra mushtahiratin أو غير مستعيرة وغير آه وعبر عنها العلماء ما يشترك غالب الناس في ما ما يشترك غالب الناس في علمه وما لا يشترك غالب الناس في علمه wọ́n ní àwò yẹ sí irú ọ̀rọ̀ tí ń sọ yẹn irú ọ̀rọ̀ tó lóun sáyìn mẹ́ta ń parẹ́ yẹn sí ọ̀rọ̀ kan tó gbajúmọ̀ ni àbí ọ̀rọ̀ tí ò gbajúmọ̀ àwọn ọ̀rọ̀ yìí rí màṣúwọ̀rọ̀ tì àbọ̀rọ̀ tí ò gbajúmọ̀ ni irú ọ̀rọ̀ náà وعبر عنها العلماء ìgbà táwọn àfáà fẹ́ máa sọ̀rọ̀ nípa ilé ìbáyìí terminologies terminology táwọn àfáà lò ẹ́ táwọn àfáà lò lórí ẹ̀ o ní pé ما يشترك غالب الناس في علمه òun náà ni ǹjẹ́ àlámọ̀rí tó yẹ pé gbogbo èèyàn àbí ọ̀pọ̀lọpọ̀ èèyàn percentage tó pọ̀ nú àwọn èèyàn ni wọ́n kópa níbi ìnímọ̀ nípa rẹ̀ tó bá yẹ pé àwọn tó pọ̀ lọ́mọ ń pa rẹ̀ ẹnu àwọn díẹ̀ náà ni wọ́n sáré mọ̀ká ń pa rẹ̀ a jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó gbajúmọ̀ nìyẹn òun náà ní kí ni almasalatu almustahira àwọn masala tí ó gbajúmọ̀ nìyẹn. wọ́n ní wà máa la yashtariku ghalibu nasi bi ilmihi àti àwọn ọ̀rọ̀ tó yájú pé kìí ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ yẹn lọ́mọ àwọn díẹ̀ lọ́mọ irú yẹn àwọn masala tí ó gbajúmọ̀ nìyẹn àwọn ọ̀rọ̀ tí ò gbajúmọ̀ nìyẹn á wòye sí irú ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tọ́já sí pé ẹ̀wọ̀n oníṣìí ọ̀rọ̀ kíkí nìṣìí nílùú lọrin tá a wà yìí ẹ rí i pé tá bá ní ká wo percentage àwọn tó mọ̀ nípa ìrun sí àwọn tí wọ́n mọ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló mọ̀ pé ìrun jọ̀ràn yẹn ṣébà nísìnyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kódà àwọn tí ò kí ń ṣe mùsùlùmí tí wọ́n ń gbé so ká máa sọ pé mùsùlùmí kan ní ọwà jẹun yóò tán tá a ní ẹ eh, ah, èmi ò mọ̀ kọ́ràn yẹn nírun so kọ́ lọ́ba kó sànù wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ìyá ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn àǹtí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò wa lóbìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé wàláì wọn kí n kí o àyíká kọ́ni sáà wàláì wàláì ọ̀pọ̀lọpọ̀ wọn kí n kí o ẹ máa ẹ ẹ ẹ ṣàkíyèsí dáadáa mo ń sọ fún kan náà àwọn ọ̀rẹ́ mi mo ní wòyá yìí sì ìyá yìí látàárọ̀ tó bá ti dé síbi túwó yìí títí ló fi tú ìdí túwó yìí náà ló ti máa ra ló ti máa rà mú tí ó ti máa lọ tí ó ti máa bọ̀ òun àtàwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn tí ń bá ní túwó wàláì àtọmọ tó bínú kò sẹ́ni tí ọ̀rọ̀ kírun náà bí ìdẹ́nse lójoojúmọ́ àfijọ́ sẹ́ni nìkan tí ọba ní wa mùsùlùmí sì ń pera rẹ̀ náà tọ́ba yìí dẹ tọ́ à sunday mo ni pé kì í wá sunday nù kí ewé máa ń kí sunday kì í wá bí iṣẹ́ ní sunday da ọ̀rọ̀ kejì orí nìyẹn tí a máa sọ pé à àkàkọ̀ náà. ṣé ó ó bala ká ìmú ká sọ fún ọ pé kí bàbá sọ kí bàbá sọ fún ọ pé mọ́wọ́ rí àkàkó ń jẹ iná ní jọmọ lójú yóò lè pọ̀ mọ́ tọ́ba ti dàárọ̀ ìní fún ọ lóúnjẹ tọ́ba dọ̀sẹ̀ ìní fún ọ lóúnjẹ ìwà kó wẹ papọ̀ fún ọ lálẹ́ so àkàkó ń jẹ ní jọmọ lójú yóò lè pọ̀ dáadáa ṣé ọ̀rọ̀ sí òní ìwà àti bàbá rẹ̀ ní tìrayín gbọ́ ẹ tàfi ara yín wàláyé ẹ tàfi ara yín sára sọ̀rọ̀ burúkú nìyẹn ọ̀rọ̀ burúkú ni wallahi ṣé bá ní sèyí sòkáwò àbíbí tí wọn náà ti ń ṣiṣẹ́ owó oṣù ké níwọ̀n fún ọ owó oṣù kejì wá nítọ̀ àpapọ̀ owó oṣù ní ìjọ òṣìṣẹ́ lójú ó ní oṣù kejìlá <laughs> kó tó gba ogun owó rẹ̀ ó dájú wípé tàbí ká sọ pé ntọ́ tí ó súnmọ́ ni pé ẹ̀yìn rẹ ni wọ́n padà bọ́jà bọ́yá owó ń gan-an ni wọ́n fi ṣètò màálù rẹ̀. <laughs> bóyá owó òun òfin ṣètò màálù àti mọ́sà lẹ́yìn rẹ̀ ṣé báyìí nìṣe yìí nígbà tó ọba tó ọba ti ṣẹ́ fún odidi oṣù méjìlá tó wá fọ́ lówó oṣù ká ní tọ̀ àkàpọ̀ owó oṣù ilé ní jọ òṣìṣẹ́ lójú máa wọ́n rí tó bá ti ní oṣù tó bá ti ní oṣù kejìlá gbogbo gbogbo ẹ̀ lápapọ̀ fún kó lè bá pọ̀ dáadáa ọmọ wa látẹ́gùn síwájú síwájú kó nìkejìlá tó tó àbí. so ìtawọ̀ ò lè gbà kán fi lọ wá àwọn ọmọ àfi lọ náà wá kì má ṣe bẹ́ẹ̀ nìkan wọ́n wáyé ẹwọ nkálukú kónkálukú náà wà ẹgbẹ́ kó wà ẹgbẹ́ wọn kónkálukú ẹgbẹ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ó wọ́pọ̀ láàrin àwọn obìnrin tó wọn kì í kírun ó ẹ lọ pátá ẹ lọ sáwọn ọjà wa ti ń bẹ ní pàtà tí ó rọ kiri káwọn ní pàtà one two three four ní ètò súnmọ́ wọn dáadáa mẹ́rin ni tó láwọn bàbá ẹ baba! bàbá àwọn mọ́sálásí àwọn mọ́sálásí hẹ̀rìmà ẹ àwọn ni mo mọ̀ tó yẹ pé ó wọn ó jù bá ní àmọ́ tó súnmọ́ jù tó súnmọ́ jù tó yẹ pé kí ni ò nídìí kí ẹ ẹ àwọn kódà méjì gan ni wàláì wàláì tó bá ń pèrún àwọn ìyá tí ń ta tí ń ta gbòkè ní pàtàkì mùsùlùmí náà ni wọ́n ń pèrè àwọn bá kò sẹ́ni bọ̀dì tí ó dìde lẹ́nu wọn ẹni mo parọ́ kan tó bá dásìkò òun ẹ lọ pàtà. Nàá tọ̀ wọ́n ní kódà búkà àdúgbò ti ṣe mọ́sálásí náà tó wà wọn ní dáhùn ìwádìí àti ìwádìí pàtàkì nìkan bẹ́ẹ̀ náà ni gbogbo àdúgbò náà so ẹlòmíì ò forí kan rẹ̀ rí láyé wàláì kò forí kan rẹ̀ rí àfinú ọdún inú ọdún gẹ̀rọ mi ò tún lọ sí ìdí wàláì ọlọ́run bó sànù wa so eléyìí báyìí àwọn nǹkan tó bà yẹn nu jẹ́ pátápátá gbà ni. naam ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tá ní láti wòye sí nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin kaunul mas'alati mimma yaqa'u fiha al-khata' wal-jahlu an ijtihadin sahihin kí mas'ala yẹn kọ́rọ̀ yẹn jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn yẹn kó jẹ́ ọ̀rọ̀ kan tó jẹ́ sí pé àṣìṣe ṣẹlẹ̀ nínú ẹ̀ tàbí àìmọ̀kan ó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn náà nínú àlámọ̀rí náà àìmọ̀kan àtàṣìṣe yìí ó jáde láti di ìgbìyànjú tó lálàáfíà ìgbìyànjú náà ni wọ́n fẹ́ ṣe lórí àlámọ̀rí ẹ̀sìn yẹn àṣìṣe wá ṣẹlẹ̀ sí àwọn olùgbìyànjú náà àbí àyìnmọ̀ká ṣẹlẹ̀ sí wọn tó ń ti gbìyànjú wọn tó ń ti gbìyànjú wọn láti ṣe láti ṣe kò ń gẹ́ tọ́nà ọba àdìgbà fẹ́ kan ṣe wọ́n ṣàtúnṣe òdì ni wọ́n lọ mú wọ́n ṣe aláìmọ̀kan wọn mọ eléyìí tí ọlọ́run ọba àdìgbà fẹ́ kí wọ́n ṣe kò rẹ̀ gan. irú mọ́sálà yẹn tó bá yẹ pé àwọn àlámọ̀rí báyìí ni tí a fún yàn láì àwíjàre àìmàkà lórí àbá ní fún yàn láì àwíjàre àìmàkà lórí ẹ̀. أو كونها لا يقع فيها الاجتهاد لمخالفتها المشهور من الكتاب والسنة والإجماع àbí masala yìí àbọ̀rọ̀ yìí ti ẹ̀ sọ̀rọ̀ tí tí a wòye sí pé sọ̀rọ̀ náà sí ọ̀rọ̀ tó jẹ́ sí pé àṣìṣe àtàyìmọ̀kásẹ̀lẹ̀ ń bẹ̀ látara ìgbìyànjú tó lálàáfíà ni àbí kèé ṣe masala tó jẹ́ sí pé ìṣìhádù tiẹ̀ lè wọnú ẹ̀ ṣé kèsè masala tó yẹ pé yòó tiẹ̀ gbọ́dọ̀ ṣe ìṣèhádùn èèyàn gbọ́dọ̀ ṣe gbìyànjú kankan lórí ẹ̀ nítorí wípé kí ni o ó yapa sí n tó hàn nínú ẹ̀rí tó wá nínú kìtàbà àti súnà àti ìjìmọ̀ gbogbo ìṣèhádùn téèyàn bá fẹ́ ṣe ṣe báyìí nísìnyí kò gbọ́dọ̀ yapa sí ẹ̀rí tó bá hàn ẹ̀rí tó hàn nínú Qur'an nínú hadith nínú hadith àti nínú ìjìmọ̀ irú àwọn masáyìí tó bá rí báyìí á wòye sí i wọ́n yóò kílíkù àìlè ìhàjọ ìyàmá àwọn àfa àwọn máa pẹ̀lú àwọn nǹkan báyìí ní alimasailu lẹ́tí mahalu ìṣìhádì alimasailu lẹ́tí mahalu ìṣìhádì fíhá masáàbù àwọn masáàbù tó yẹ sí pé ààyè kí a ṣe ìgbìyànjú ń bẹ̀ ó yọ ó sì tọ́ wàlùmọ̀sáìlú lẹ́tì lámàsáàrọ̀ ní ìṣìhádì fíhà àti àwọn àlámàrí ẹ̀sìn tó yẹ pé ààyè ọgbà yẹn láti ṣe ìṣìhádù mẹ́. ṣé irú àwọn àlámàrí tó yẹ pé ààyè gbà wá láti ṣe gbìyànjú ń bẹ̀ lẹ́ni yìí ṣe kí ni ló sọ ìmọ̀kan lórí ẹ̀ ni àbí irú àwọn àlámàrí tó jẹ́ sí pé ààyè ọgbẹ́ nìyẹn kan láti ṣe ìgbìyànjú ń bẹ̀ ibẹ̀ ló ti sọ ìmọ̀kan yóò di yóò yóò di tami pé sọ́ọ̀fù ẹni ilé àwíjàre aláìmọ̀kan àbáànífẹ́ ó dé ẹlẹ́ẹ̀kẹrin halatu man waqa minhu al-jahlu awòye sí ìṣesí ẹni tí àyèmàkan ti ẹ̀sẹ̀ lẹ̀ lọ́tọ̀dọ̀ rẹ̀ gan. Fafarraqu bayna hadith al-ahdi bil islam àwọn àbá láti ilẹ̀ abala bíi wọ́n ṣe yàtọ̀ láàrin ẹni tó yẹ sí pé wọ́n tẹ̀sẹ̀ gba ìsìláàmù ni ẹni tó yẹ sí pé èèyàn tó tó ní nínú islam ẹni tó yẹ gba islam. wa ghayrihi mímọ̀ lẹ́sà bí hadith ahadi bil islam wọ́n sì yàtọ̀ láàrin rẹ̀ àtẹlùmíì tí àtẹni tó yàtọ̀ sí nínú tó yẹ pé òun wọ́n tẹ̀ bí sínú ẹ̀sìn ni òun ti pẹ́ nínú ẹ̀sìn gangan bíi kàlẹ́ndà aláfọwọ́ yìí ẹni tó yẹ sí pé òun ṣẹ̀ṣẹ̀ wọlé sínú ẹ̀sìn ni àwọn àpá àmọ́ fún yẹn ní kan lórí àwọn pé à ń mọ nǹkan báyìí nínú ẹ̀sìn torí wípé ẹwọ èèyàn tó ẹsẹ̀ wọlé sínú ẹ̀sìn sí tó wá ní ìmàlúwà láṣẹ ni ṣé ẹ mọ̀ pé ó lè má màlúwà láṣẹ lòlọ́ torí kọ́ ẹsẹ̀ wọlé ẹsẹ̀ máa kọ́ ni. bìkì láàfin ẹni tó yẹ sí pé òun tiẹ̀ ó ti pẹ́ nú ẹ̀sìn wọ́n bí sínú ẹ̀sìn ni ó ti pẹ́ mbẹ́ ó wá lóhùn ọ̀màlúwà láṣẹ ó yẹ kí yàrá gbàrún fún ó dàgbà tó bá yẹ ọ̀màlúwà láṣẹ tá bí ó sínú ẹ̀sìn ẹlòmíà tó wá máa fi erí burúkú ẹlòmíà tó máa fi sáyọyọ aláyẹ ni kí ni wọn lè jí kọ má ní gan alájà ni wọn ẹlẹ́hà <laughs> ẹlẹ́hà gan ni màmí bàbá mi ni màmú mọ́sálásí wa kí ni wàláì nítorí ká ẹ sọ fún wípé pé wà lọ kírun fún mi kí ni wọn lè kọ sí ọlọ́run yìí wá ọlọ́run bẹ́ẹ̀ lò yìí wá màmá mi ẹlẹ́hà ni wọn bá mi gan àwọn ni màmú mọ́sálásí wa ah, ọmọ àbá ńlá ni mí ah ìjọ́jọ́ ọjà gbáko yà gan-an nígbà <laughs> pé èèyàn tó ń dáràn sílẹ̀ lọ́rùn ìjọ́jọ́ ṣe àgbáko yà nù wàlá ìlàfíì ẹlòmíì tẹ́bá tiẹ̀ wá dé kò kí ni jẹ́ ọmọ ọlọ́run níbí ẹ òsínà ẹni tó mú mi ọmọ ọlọ́run <laughs> ní ọmọ kèmàlẹ́ níbí kí lẹ́fẹ́ sọ fún mi lọ́sìn kí lẹ́fẹ́ sọ ẹrù pé mo jẹ́ kí ni yìí nọ́ọ̀rìn gẹ́gẹ́ níbí àbáwọn haúsá wàláì tẹ́lẹ̀ mi ọmọ ọgbẹ́ kí ni wàláì látàárẹ̀ wa ni mo ti wá àwa gẹ́gẹ́ ní ọ̀dọ̀ wa ní ìsìláàmù ti ṣe kí ni so kò sí nílì káfá tí hàjà ẹ tí wàá máa kọ̀rẹ́ẹ̀tì wọn irú wọn náà tó wá takú sùkọ́nà ọba kó sànù wa so irú ìṣesí ẹni yìí àwòye sí irú ìṣesí ẹni sẹ́ni tó ẹ̀sẹ̀ gba ìsìláàmù ni tó ẹ pé ọgbà ìsìláàmù kìí tí ì pẹ́ abẹ́ni tó ti pẹ́ nú ẹ̀sìn ẹ̀rọ kẹ́ máa wágbó. naam ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn nǹkan tí àwọn àgbéyẹ̀wò insha Allah ta'ala lábẹ́ àwọn eléyìí báyìí àwọn àbá máa ń ṣe ìpín ìṣe wọ́n máa ń ṣe pínpín àìmọ̀kan sọ́nà méjì alákọ̀ọ́kọ́ kismun nashi'un an tafriqi sahibihi wa taqsirihi fi izalatihi wala udra lahu fihi wọ́n ní àìmọ̀kan kan wọ́n ní ìpín alákọ̀ọ́kọ́ òun náà ní àìmọ̀kan tó kó jẹ jáde látara ìjòkólẹ̀ tẹ́tẹ́rẹ́ ìsọ̀lẹ̀ ìmọ̀gbìyànjú ìsàtẹ̀ ètò ẹni tí àìmọ̀kan yẹn ń bẹ lára rẹ̀ òun ló jòkó lẹ̀ tẹ́tẹ́rẹ́ gbígba pẹ́sìn òtí ẹ̀ kàn gbígba kọ́lọ̀ wọn bò tí ẹ̀ bá òun wí gbígba pẹ́sìn yìí gbígba pé ọlọ́run ti ti gbé kó lórí tiẹ̀ ẹni tó ẹ pé aláṣẹ ètò ni òun ló jòkó lẹ̀ tẹ́tẹ́rẹ́ òun ló yọ̀lẹ̀ sórí ẹni sì yìí láti lè gbé kúrò fúnra rẹ̀ àìmọ̀kan kò gbẹ́ àìmọ̀kan kúrò fúnra rẹ̀ kò sì gbìyànjú láti máa ń tọ́lọ́wọ́n bá àríkẹ́lá fẹ́ wọ́n ní ẹni báyìí kò ní àwùjáde kankan o wọ́n ń ṣe wá sí kọ̀bọ́ta wọ́n ń kéwú kọ̀ bá wọn ké kò kéwú kò béèrè aláìmọ̀kan wọ́n nínú àwọn èèyàn báyìí wọ́n ní wàlọ́ọ̀hì wọ́n nínú wọn káwọn wí. ṣé bá ní sè kí wọ́n wọ́n pẹ́ sà wọ́n ti lé wọ́n ti lọ́lọ́sẹ̀ jù làwọn ọmọ tọ̀hún yẹn wọ́n ti láìmọ̀kan wọ́n ti lọ́láìmọ̀kan <laughs> pé wọ́n jí lórí bí kí ẹ̀rọ wọ́n jí lórí tí o wọ́n jí láwà wọ́n jí láwà dẹ̀dẹ̀ níta tọ́ ni wá ẹ̀ sáà máa bà wálẹ̀ wọn wí báyẹn o kí àwọn ọlọ́gbẹ́ máa ṣe bí wọ́n láláì mọ̀ kan ní wá ẹ̀dá fi wálẹ̀ jàre ní ẹni títí kankan ti irọ́ o sọ̀rọ̀ pé kìíní bí bá ti jẹ́ sí pé òun ló jòkó tẹ́tẹ́rẹ́ at the age of at the age of seventy ni mo yẹn ti wọn gbogbo ọmọ tẹ́ ń wọn ọmọ jànábà wẹ̀ wàláì <laughs> ti wọ mẹ́rọ́pọ̀sì tí wọ́n rẹ̀ ṣe mo wá ní kí ló dé wọ́n níyàn ni ẹ wo tí ẹ kó bá wọn wàláì ẹ wo tí àwọn àwọn wa yìí ẹ wo tí wọ́n láwọn ọ̀mà níyàn èyàn ní ẹ̀tọ́ máa ń lọlé kí wà níyàn èyàn <laughs> tó kí wà níyàn aláwùjọ ìwà wọn ọ̀mà níyàn ẹ̀mà nǹkan tó bá kéwù ti pọ fún wọn ni kéwù àníyàn <laughs> àmọ́ wáyé pa níyàn náà wáyé pé ni wàláì kéwù yẹn ọkọ̀ tí fún yín fa kí fún yín torí ha ha bàbá ẹlòmíì hákọ̀ ní tì so gbogbo alápàtẹ ẹja jáì gbadé jáì gbadé òkè ń bẹ lórí ẹlòmíì àmì pẹ́kọ̀ wá kàpítàlù kékeré ìgbà wọn yóò di wàhálà fún pé àbá àwọn onílà káyé ti wá ẹ ẹ onílà káyé o ti hó ni <laughs> mọ́lì kan fún ọ mọ́kọ́ mílíọ̀nù sí ọ ọmọ bó ti yanjú ẹ̀ kan ò ní nígbà ò ní o sì ní ṣiṣẹ́ jìṣẹ́ ọwọ́ lò nílà káyé tó ṣe kéjì fún yẹn tó ní ṣiṣẹ́ Ah, làákàyè ń bẹ fún ọ wàláì òun ṣàbòsí ara yìí wọ́n láwọn ọ̀mà níyàn wàláì àìwá máa yí obìnrin báyẹn ní ọmọ bá ṣe ń wẹ̀ jàǹdà bàdùn ní obìnrin ní ọmọ bá wẹ̀ ṣáìgọ̀ bákan náà làwọn so kí ni irú èèyàn báyìí ṣé wàá jókòó tẹ̀tẹ̀rẹ̀ ń bísíǹsì gbogbo fa bá ṣe jẹ bá mu ní ń bá káàkiri látàárọ̀ fi sú wọ́n ní ìrùwọ́ tó bá rí báyìí àìmọ̀kan ò ń ṣẹ́sìrì fún ọ àìmọ̀kan ò kì í ṣẹ́sìrì torí pé ìwọ ló ṣàṣètò ààyè ń bẹ fún ọ láti lọ kọ́mọ̀ àwọn mọ́sálásí ń bẹ ládùúgbò yín tán ń ṣe wá àti tán ń ṣe gbogbo ẹ̀ wọn ní gba náírà kan lọ́wọ́ ẹ láti wá gbọ́rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́ ọba ẹlòmíì ò tún máa kọjá àwọn ọmọ kámẹ́ lọ lẹ́yìn ìgbà tó ń wọ̀ lọ tán ọba tó rọ ọmọ tí ń lọ yóò tún máa fìyà jẹ ọba aláìmọ̀kan ni ọ aláìmọ̀kan kọ́ alágídí ni ọ àìwé sáláìmàkà onífẹ̀ẹ́nu alágídí ọkàn ìní wọ́n yẹn tó kọ́ lọ́mọ kó sànù wa kọ́ lọ́mọ sí wa alágídí ọkàn. níparí tó lásìkò ti lọ gan. ẹlẹ́ẹ̀kejì ismu nashi'un an adami tafuriqi. òun náà ni ìpín ẹlẹ́ẹ̀kejì ni ìpín tó yẹ sí pé ó jẹ jáde níbi tí níbi tó yẹ sí pé kìí ṣe pé nìyẹn jẹ́ ẹni tí ń ṣàṣètò kìí ṣe ẹni tí ó jókòó tẹ̀tẹ̀rẹ̀ ó jẹ́ ni tí kò wá mà. wọ́n ní ismu nashi'un 'an adami tafritin wa ihmalin li adami wujudi man yu'allimu sahibahu wọ́n nítorí pé ẹni yẹn wá wá wá wá kò rẹ́ni tí ó kọ́ ni. sọ́mọ pé irú ìwọ̀n kù fún èyí kan kó lọ́rin náà mọ̀ wá wá wá yẹn rẹ́ni tí ó kọ́ mi <laughs> kódà ó tí ó gbé wá ká ọmọlé ìwọ̀n lọ́lọ́fẹ́. so kèésì lọrin na ń pe pé ẹ̀rẹ́ mọ wá ẹ̀ tí ó kọ́ mi ni irú àwọn ìlú báyẹn irú àwọn ìlú báyẹn dènà abẹ́ẹ̀ lè nàìjíríà nítorí wípé yàtọ̀ fún gan wà lẹ́kìtì mẹ́kọ́ ló wá dé ọ̀rẹ́ <laughs> lọ ní kó wọ́n ní wọ́n sọ fún ọ pé wọ́n sọ fún ọ pé ọ̀gbọ̀rọ̀ jáde kó mẹ́yìn bó bá jẹ́ bó bá jẹ́ òṣèlú o lè tàṣe tìtì lọ sábùjá <laughs> ẹ bẹ́ẹ̀ ṣe ń ṣe mítì ní Sókótó lẹ́mọ̀ọ́sí ní Kàfàǹṣà lẹ́mọ̀ọ́sí lẹ́kọ̀ọ́ lẹ́mọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú àmọ́ lórí rẹ̀ sí Èkìtì lèmi wà ní táǹsọ̀ mẹ́rin ni kò tí àwọn àníbi kò dé lọ rí tọ́ bá kà ti bọ́ sáwọn ẹ́ eh, ká máa sọ pé èkìtì gbé òbúrú tó bá ní kò ní ṣe pé kìtì náà burú tó bá ìsìlámù ń bẹ lẹ́kìtì náà pé kìtì ṣe tó wọ́ọ̀sì tó nìyẹn o torí bẹ́ẹ̀ bá dé kìtì yẹn ẹ bá àwọn èèyàn sunkún pé káì irú ẹ̀sìn wo làwọn èèyàn ṣe ń báyìí wàláì tí ẹ bá dí àwọn ìlú mi ilẹ̀ Yorùbá ibi tí ẹ̀ ti kọjú sí làwọn kẹ̀yìn sí wàláì wọ́n kàn sáà ń bára nù lọ́ra gbàrà ẹ wá wọ́n pé káì ojú dúdú bí báyìí tó báyìí ní ọ̀rẹ́ ń wàláhì làzim téèyàn bá rí bá ti ń ṣe ẹ̀sìn lọ́rẹ̀ yóò sì máa sun ẹ fún ní ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ mẹ́ẹ̀ ní Ondo state wàláhì ojú káì ojú dúdú mẹ́ẹ̀ gan kódà bẹ́ẹ̀yàn bá lọ sí júmọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀yàn bá lè téèyàn bá lè sunkún púpọ̀ fún wàláhì tí yóò fi kó ní júmọ̀ àwọn ọmọ ẹ̀lẹ́kùn nìyẹn mọ̀ pé káì bóun làwọn eléyìí ó ṣe lọ́jọ́ gbé wàláì kò tiẹ̀ lójútu rárá ẹ̀sìn dàrú mọ́ wọn lọ́rùn pátápátá ẹ̀sìn ó dàrú yányán àtẹni tí ń kọ́ àtàwọn àtẹni tí ń kọ́ yẹn bàbá yẹn jẹun àtẹni tí ń kọ́ yẹn lẹ́sìn àtàwọn tí wọ́n ń kọ́ irú ìrònìbòrùn gbogbo ikọ̀ ògbé kan wàláì wàláì ìbẹ̀lẹ̀ máa ògbé káyì Ìlọrin káyì lọ́hùn bá a ṣe ń sọ yìí náà Ìlọrin tó dára wàláì mo fọlọ́ ẹ nílò ọ̀sẹ̀ ẹ̀yìn onílé lo ọ̀sẹ̀ kan tí olùkú mẹ́ pé káì èyí bá ìbéèrè bá kú yẹn bá kú síbí kódà ó ṣe é ṣe kán mọ̀sí kú yẹn dáadáa wàláì <laughs> ó ṣe é ṣe kán mọ̀sí kú yẹn bẹ́ẹ̀ bá ti fẹ́ ráre bẹ́ẹ̀ bá ti fẹ́ ráre ẹ̀yẹ ẹgbẹ̀yìn kọ́yà má kú síbí síbẹ̀ yẹn wàláì ojú dúdú gan tààrà wọn mọ nǹkan kan wa so kí tó ń ti àwọn ìlú súnmọ́ wọn bá tó yẹ sí pé wọ́n lè ṣe kí ni wọ́n lè jáde lọ síbẹ̀ tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kéṣe orú yẹn náà ń wí ẹni tó yẹ pé gbogbo gbìyànjú ẹ̀ láti kọ́ ìmọ̀ gbogbo gbìyànjú ẹ̀ kò gbogbo bí tágbára rẹ̀ ma gbogbo bí tí ó lè jáde dé kò rí kò rẹ́ nìkan tó lè kọ́ irú ẹ̀ ń bẹ o irú ẹ̀ ń bẹ láyé dáadáa kódà ń bẹ Nàìjíríà yìí tọ́ yẹ pé ẹ̀ mọ̀ tí ẹ̀yin náà sì wà nàìjíríà sá so kọ́nà ọba kó sànù wa sórí àwọn tó bá rí báyìí irú àwọn tó bá rí báyìí àìmọ̀kan lè jẹ́ excuse fún wọn láàyè ibi táwọn bá wà so inshallah ta'ala ibi nàlá dùn sí ibi nàlá máa dùn sí inshallah tó bá di lọ́la a máa tẹ̀síwájú lórí àwọn àlàyé tó kù so that kálí bá mọ̀ wípé tí a bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀kan ìmọ̀kan òun ṣe pé àìmọ̀kan lèèyàn kan fọwọ́ mú bọ́rọ̀ gidi so ó dọwọ́ wa wá díẹ̀ sí dáadáa ó dọwọ́ wa ká ṣe kéde. ẹ jẹ́ rí èmi ìtàfà èmi ìtàfà ọ̀rọ̀ èmi ìtàfà ó yàtọ̀ sí àwọn nǹkan tó jẹ́ nǹkan ojúlówó tó yẹ kí gbogbo wa lágbọ́dọ̀ máa o lágbọ́dọ̀ máa o èmi ìtàfà èmi ìtàfà tó yẹ ká ní ìdílé tó torí èmi ìtàfà ni lóòbí mọ̀rún kí kílẹ̀tọ̀ kílẹ̀tọ̀ màwẹ́gbà yẹn èmi ọ̀lọ́lẹ̀ kéwú ni ọ̀lọ́lẹ̀ kéwú tí ọ̀nà wà màwẹ́gbà láíláí gbogbo àwọn èyí nǹkan. ìkẹ́mẹ́dẹ́gbẹ́ fárúkú ẹ̀yìn ìkẹ́mẹ́dẹ́gbẹ́ fárúkú kìfáyà fárúkú ẹ̀yìn ni pé yìí ó ti sin lọ́wọ́ ó gbọ́dọ̀ mọ́ ó gbọ́dọ̀ mọ́ bó ti sin lọ́wọ́ bá ó gbọ́dọ̀ mọ́ bó yẹn ṣe ìbádà kí bá ní tìyí ọkọ̀ ọlọ́kọ̀ yẹn ni wọ́n tún kì báyà ní pé ẹ̀ ń bò láti pégún àbọ̀ bá kí ló tọ̀ mọ́ pínpín èmi ń sàfà ni àní dànsákì ẹ̀ èyí sàfà ń tòótọ́ má dà sógun pínpín má dà sí. kì bá ní sẹ́ à kí ló tọ̀ ṣe fásúwá èmi ń sàfà ni ẹ̀ irú àwọn ọmọ báyẹn ìyẹn lè máa sọ pé mi ń sàfà lórí ẹ̀ irú àwọn bàbá nǹkan náà agbẹ́rẹ́ lọ́yọ̀ tí ọmọ òun gan ní wàá yàrá sí ló máa bá yíyan máa bá ń gbùngbùn gbùngbùn yẹn jẹ́ ní ti lọ́ọ́ gan bẹ́ẹ̀ mùsùlùmí náà gbogbo wa <laughs> mùsùlùmí ni gbogbo wa tó tó ọ̀bẹ ṣe é sí gbogbo wa lọ́wọ́ ń pè dásọ́rọ́ ẹ̀sìn pé ká máa tọ́ ọbẹ̀ sìn kò yé báyìí nìsín so ọlọ́run ọba àlejò lágbé ojú tó ń kálukú gbélé lọ́wọ́ so kọ́lọ́ ọba kó sànù wa so ẹ jẹ́ ká jáde ká wá ìmẹ̀sìn wa lọ ṣé báyìí ká má jòkó tẹ́tẹ́rẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá jòkó tẹ́tẹ́rẹ́ tó yẹ kí pẹ̀lú àìlákàkún rẹ̀ àìkẹsẹ̀kún òun náà ni kò fi mọ nǹkan tó yẹ kó mọ̀ irú ẹni báyìí ọlọ́run ọba ò ní kun láwùjáde lọ́jọ́ gbé làkìyàmà o torí pé irú àwọn báyẹn wọn ka ọlọ́run ọba kún rárá nìyẹn wọn bìkítà wọn kọminú ọlọ́run ọba ayé ọlọ́run ọba ò wọn àmì ayé ọlọ́run ọba ò wọn àyà kò wọn sọ́lọ́ nìyẹn sọkọlọ bá kó sànù àkọlọ bá kí ó yọ wá kó ń kéré ni ó tóbi ni kọlọ bá lè kó yọ wá kó bẹ so ìjókòó tẹtẹrẹ nípa ẹ̀sìn ọlọ́wọ́n kama ká má nígbìyànjú láti máa ń tọ́lọ́wọ́n ba àlekèrè ràn wá wáyé wá ṣe abẹ́lẹ́ ọba kó làwọn kó ń o la ilaha illallah abẹ́rẹ́ ọba kọ́lọ́ ọba kọ́mọ́sí àjẹwá láyé àti lọ́jọ́ gbọdọ̀ kìyàmà ọ̀là la ilaha illallah abẹ́rẹ́ ọba kọ́lọ́ ọba kókò dúdú mọ̀ wá lódodo kó jíkà ní tẹ̀lé allahumma arina alhaqqa haqqan warzuqna tibaa wa arina albatila batila warzuqna tinaba ọlọ́ọ̀ba kò dúdú hàn wá lódodo rọ̀wá lọ́rọ̀ kálímà tẹ̀lé torí kìí gbogbo ẹni tó bá mọ̀ òdodo ni máa tẹ̀lé òdodo ẹlòmíràn máa sọ fún mi pé àfa ẹ àwọn náà ti mọ̀ kó òdodo lẹ́ ń sọ ẹ sábà bá abẹ́ lọ́hùn ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ ẹ̀ <laughs> wọ́n ní tẹ́yẹ kú ọkẹ́ balẹ̀ o òwe bá ní sí so gbogbo wa náà ni wa ọkàn rẹ ọ̀yàtọ̀ sọ́kàn tiwa ọmọ nàìjíríà náà ni wa kankan a irú à ní tó ń kálukú náà tá a gbìyànjú ta kó bọ́jú kó bá mú wípé a ah, gbogbo bébà ti gbà ní ó gbà á sì lọ́wọ́ ọba tọ́lọ́ ọba àdékẹ́lá ní ká wá ṣé bá ní sìn bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe kí ni bẹ́ẹ̀ ni wọ́n náà máa ṣe sọ ẹlòmíì mọ̀ òdodo wàláyé ẹni mímọ ní ẹ̀ kódà ẹni mímọ ní àfà tabajà sí ẹsà máa bá ẹ máa bá má ọmọ mi dání tẹ́rí ti tiwa yìí ẹ̀ ọlọ́run sànù tiwa ọ̀nà tiwa ti jìn wáyé <laughs> ọ̀nà rẹ̀ jí wàláyé ọ̀nà rẹ̀ ò ti jìn rárá ọ̀nà rẹ̀ ò jìn rárá kò sí ẹni náà lónìí bàbá tí yẹn bá ṣe mí lọ sókè tí ń mí lọ sílẹ̀ o tọ́nà ọba àdékélé fún tí ò lè foríjì kò sí ẹni kankan tó pọ̀ jù fún tó ti tọ́wọ́ ti bọ́ sórí fún wàláhi nàzí ọlọ́run ọba àdékélé inna Allaha yaghfiru dhunuba jami'a qul ya ibadi alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah ẹ má jákàmù náà kó nù kí ọlọ́run ọba kò sẹ́ni tọ́lọ́run ọba àdékélé òlékẹ́ ṣé bá ní wà arina al-batila batila warzuqna ìṣìnàbà ọlọ́run bá fi àbàjẹ́ hàn wá lábàjẹ́ faburú hàn wá láburú jálè jìnnà sí torí kejì gbogbo ẹnikẹ́ni tó gbogbo ẹni tó máa burú náà ni máa ń ra burú jìnnà sí ẹlòmíì mú tí dòní wà láyọ̀ ní sísè àwọn náà yókù wa ìwọ náà yókù ara ẹlòmíì mú gbó sìgá ẹ láyé àwọn náà súnmọ́ so kò ní kò rí jìnnà sí wàláì ẹlòmíì ni ẹ ṣe rí jìnnà yìí eh, ọlọ́run ṣàánú wa dé ọlọ́run ṣàánú wa níjọ́ bá kó éèdì lọ́mọ pé jìnnà ṣe jáwọ́ fún wàláì níjọ́ tó bá kó éèdì so bọ́ gbogbo nǹkan yìí ló ṣe jìnnà sí ìyẹn máa ń jìnnà sí ni ìyẹn máa ń súnmọ́ bá ní tí kò dé tọ́lá fẹ́ràn àmì púpọ̀ àmì rẹ̀ ní pé má ṣiṣẹ́ bú bẹ́ẹ̀ bá ti ṣiṣẹ́ bú yọ kà mọ́ lọ́wọ́ so àmì rẹ̀ ní pé ọlọ́mọdé ṣiṣẹ́ bú òun náà ní ká mọ́ ọlọ́mọdé kú káṣẹ́ bú máa lọ́wọ́ àmì ẹ̀ náà ní pé wọn náà má ṣiṣẹ́ bú sukọ́lọ́ bá kó sànù wa subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa